fẹ́sìn lẹ́yìn náà àwọn dọ́ta jálù súnà ẹ má jẹ́ àwọn aráwọn afẹ́sìn fín sọ́ra àfàtà wa ti ṣe mistake ẹ lọ lè ba ẹ ṣàlàyé fún ṣe rí tí ọba wa gbọ́ àlàyé tẹ́sí fún ẹ wá rán àwọn àfẹ́ ìgbẹ́ rẹ̀ sí kán lè ṣàlàyé fún tí ọba wa gbọ́ ìtòní ẹ máa ṣe yín tẹ́ẹ̀rẹ́ rí fún yẹn ẹ ní ṣe kíní ẹ̀yin ò ní ṣe má ẹ kò mẹ́ eléyìí ní bá ṣe mọ́ bá wọn lò á tún máa ṣàdúrà fún wọn kọ́lọ́n ṣe kíní kọ́lọ́n ọba aláàkótó wọn ṣe kí ṣe bí ọkàn máa kọ àwọn àfáà ní yẹ̀yẹ́ àfáà kẹsẹ̀ mistake àfáà súnà ni ọwọ́ sí mistake ẹ̀yọ kan sẹ́lá àfáà bídíà ìwà àti ìgbà àti mọ̀pá àwọn yẹn àdúrà nìkan láwọn fẹ́ràn wọn lọ́wọ́ gbogbo tiwọn ẹ̀rọ ni àmì lẹ́yìn gbìyànjú láti fi súnà rinlẹ̀ ọwọ́ sí mistake ni mas'ala kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn kan káwá mú mọ́lẹ̀ pé ha bí ẹni tá a ti ń wá tẹ́lẹ̀ ẹni yìí sì ní ìgbìyànjú tó ti ṣe nínú ẹ̀sìn ó ti ṣèdá kan yìí bó ṣe tún ṣe lọ́mọ ṣe kí ni ìlọ́mọ wa kì í ṣe pé bó ṣe jábọ́ kọ̀ wá kẹlòmíì o lọ́kàn máa pósìtì eríṣiríṣi sí whatsapp ọlọ́run ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mù jẹ́ aṣọ orí burúkú. nínú bá a ṣe lè báyàn ṣe láyé tá a fi lálàáfíà ẹ má máa tọpinpin àṣìṣe èèyàn ọ̀rọ̀ lásán tẹ́nìkan bá ń bá wa sọ̀rọ̀ wọ́n ti máa ka àṣìṣe rẹ̀ ẹ̀rì one ẹ̀rì two ẹ̀rì three ẹ̀rí pé lẹ́yìn tó bá jáde kó nù dánilẹ́kọ̀ọ́ kò ní ráǹfààní kan tọ́ka sí àwọn àṣìṣe náà nìkan lọ́kàn kó jáde. sọ eléyìí burú pípọ̀ nínú ìgbésí ayé wa ọ gbọ́dọ̀ jẹ́ pé àṣìṣe àwọn èèyàn ló ń wá ọ máa fojú fo àṣìṣe wọn dá tó o bá jẹ́bẹ̀ wọ́gbọ̀n ní gbádùn láyé rẹ̀ torí tí wọ́n bá ní kí wọ́n náà wá sọ̀rọ̀ láyé òní rọ̀rọ̀ sọ toró tìmọ̀ pé kálukú náà ti rẹ́dì fún ọ láì rẹ́dì fún ọ nítorí ọmọ rò lọ́kàn rẹ nù ìdá sá àfihàn mọ́rì sá àtúndúnúhù nígbà tí sọ ọwọ́ rẹ ọ̀dà èrò rẹ òní dá so má máa tọpinpin àwọn èèyàn wọ́n máa tọpinpin àwọn èèyàn tó má sì sọ pé lágbájá yìí onímọ̀ ni nípa ẹ̀sìn Islam ìgbàgbọ́ wa ni pé kò ní màmá kó wá jẹ́ pé ìdání ọmọ bá àwọn èèyàn sọ. tó bá ṣàṣìṣe lọ bá lónìkan tó bá yẹ kó ń lọ mọ́ ju gbogbo ayé yìí ìwọ sì ló lódojù ní gbogbo ayé yìí tó o bá dá nìkan lọ bá wàlá yóò sọ fún ọpọlọ ọsàn ọlẹsàn rẹ òun ti mú àṣìṣe òun nínú tó sọ òun ò sì ní ṣerú ẹ̀ mọ́ ṣé yìí pé wa àbí ò pé wa ṣé ó pé wa ju ká máa pariwo nu rédíò lọ àbí ò pé wa ó pé wa jùlọ jàmá ahlu sunna tí wọ́n bá fẹ́ pàkíyèsí ẹnìkan kọ́ ṣàìdá tẹ̀kọ́tẹ̀kọ́ ni o tẹ̀kọ́tẹ̀kọ́ ni a ah, akramakallah jazakallahu khairan ẹ dákun so pẹ̀lú àpọ́nlé tọ́ ọ bá pàkíyèsí rẹ̀ yọ gbọ́ yọ gbà àmọ́ sórí gbogbo ọ̀rọ̀ tó ń sọ lẹ́ẹ̀kan a sọmọ pé wọn náà ti máa inú rẹ ó ti máa hó sẹ́bọ̀ pé ọgbà <laughs> so pẹ̀lú ẹ̀kọ́ lèyìn ó fi pàkíyèsí ọkàn lè yanu ní ìsìnkú sọ pé lágbájá ìṣesúná yóò bí ọ léèrè kí ló fà lọ́ba ni ẹ torí pé n tó fà ni pé nígbà míì ọ máa ń dínrùngbọ̀n rẹ kù ok ṣé ńgbà tí mo ti wá ń dínrùngbọ̀n kù ọ wá túmọ̀ sí pé mi ṣe mo ṣàṣìṣe nu súnà ń bẹ yẹn sórí pé táwọn bá ti ṣe súnà sọ pé kò túmọ̀ sí pàní sẹ́lọ̀ mo rò pé ń yé yín ẹni tó pẹ́ lómi ọpọlọ rẹ̀ dí ó lérò pé táwọn bá ti ṣe súnà yẹn àti di màláìkà sáàdì màláìkà ni ṣùgbọ́n wa ń gbìyànjú gbogbo bágbára wa bá ṣe mọ láti rí i pé àyàpá sí tọ́lọ́n àyàpá sí tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀dà ẹni tó kù díẹ̀ káàtó àtẹ̀mí náà tó kù díẹ̀ tó kù pípọ̀ káàtó fún un ṣé kí n sagbára láti fà á kó náà di ẹni tí tiẹ̀ náà tún dá sí i ṣé n ló pé súnà ni àbí kí n sagbára láti lè dànù. naam sọ ẹ gbìyànjú kẹ ẹ máa gbọ́rọ̀ iye dáadáa o because ojú kòkòrò àwọn mùsùlùmí ni pé bóò làwọn èèyàn tún ṣe di mùsùlùmí sí ojú kòkòrò àwọn mùsùlùmí ni pé bóò làwọn alòsùn náà tún ṣe pọ̀ sí kìí kàn ṣe pé àwa méje la ṣe sọ̀látùl fajr ìgbà tí sọ̀látùl zuhri ètò àti yọ̀yàn márùn-ún dànù èèyàn méjì tó kù tani àti tani ìmáàmù àti babaládàáni la ilaha illallah ṣé ìlọsíwájú àná kìí ṣe ìlọsíwájú tó wá gbé bẹ́ẹ̀ lànà bìí rí islam ò ní débi o wàláì sàláì kò ní débi kò ní débi rárá a sànàbì sallallahu alaihi wasallam ṣé ọmọ Abu Lahab lọmọ náà ni ṣé kò mọ Abu Jahal lọmọ náà ni sọ pé náà kó tó kú sànàbì pé Abu Jahal náà kó tó kú ẹ dáhùn ni àbò lẹ́sẹ̀ a ń pè àwọn èèyàn lọ́mọ aná nìsín nítorí pé ànábì ń sojú kòkòrò kan gba islam. àwọn kan máa wá ṣe nǹkan kan á máa forí fabricate gbogbo ní tá à ń ṣe á sì máa pé sunna náà sunna wo nù. má sọ̀rọ̀ síwájú kágbàlagbà tó sọ̀rọ̀ sáwa ń ṣe bẹ́ẹ̀ má máa bá gbàlagbà sọ̀rọ̀ kọ tẹjúmọ́ sáwa ń ṣe bẹ́ẹ̀ ṣe báyìí lẹ́kọ̀ọ́ náà ló kúnnú lé ayé wa kí ló bí àbúfúlánà àbúfúlánà àbúfúlánà ibà pọ́nlé ni àpọ́nlé ni kọ́ ṣé nínú súnà na ẹni tó bá kàn ti jù mí lọ lásán nìní làákọ mọ lórí ní tá a fi jù ní lọ ó jọjú orí lọ ẹlòmíín wà ní ìsìn ojú rẹ wọn ṣe bí ọ̀rọ̀ tán lásán náà ni so òun tiẹ̀ ní sọ Ọlọ́run ti gbéga gbọnà mí Ọlọ́run ti gbéga gbọnà mí pálí kọlọmọ bó lè bá àṣàánù wọn náà so ara àwọn ẹ̀kọ́ tí súnà kọ́ wa ẹjẹ á máa lò ó kì í kà sí pé kákan wà ígà pẹ̀lú pé a fẹ́ yọ àwọn èèyàn kúrò ní Islam nísìnyí ẹ rí i pé ẹni tẹ́ ti kọ̀ndẹ́mù yìí pẹlẹgbẹ ni ẹlòmíì súnà lọ́wọ́ àlọ́ba tó fi dẹgbẹ̀hùn ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ wàláhì tàláhì súnà lẹ́lòmíì wà lọ́ tó fi dẹlẹ́gbẹ̀hùn léde tìyín tẹ̀ ń sọ òun èmi ọmọ ti ń jẹ́bẹ̀ o súnà lọ́wọ́ àlọ́ tó fi di ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ok ọlọ́run ti wá ràn wọ́n lọ́ọ́ nìsí ìwọ ti wà advance jùlọ kí ló yẹ kí wọ́n ṣe ọ̀nà tí wọn náà fi fà á ló yẹ kí wọn náà máa wá nísìnyí nínú àwọn ẹni tí ọ̀rọ̀ wa lè má jọjọra wọn òun náà làwọn tá aláǹjọ ń ṣe súnà táwọn sì mà jù wá lọ àwọn yẹ kán wà ń pọ ẹni tí wọn mọ kọ́ wa lẹ́kọ̀ọ́ tọwọ jẹ́ pé àwa tá a ti jẹ́ ọmọ kíw láwàá máa wò pé àwọn bàbá wọn ti wà condemn ṣé ká máa condemn wọn lọ ni àbí pọ̀ wò ká máa ṣe pẹ̀lú àwọn olùmọ̀ torí pé ń tọ́ da mi lójú ni pé ìwọ lọ dáadáa mà. Da, ẹnìkan lọ́pọ̀ sí ọ̀la ní tó bá fi mú ọ tí wọ́n jẹ́ kúrúntùtọ̀ ọmọ kéwú tó fi jẹ́ pé olùmọ̀tọ́ ọmọ kéwú ni wọ́n wá ń fa fáìlì rẹ̀ ya wàláì kìí ṣe wọ́n lọ dá àmọ́ fúnra rẹ̀ ẹnìkan lọ́pọ̀ sí ọ̀la sọ ọ yẹ kó fi yérú àwọn tì pé tí n bá ti láǹfààní kan tí mo lè ṣe lára àmọ́ eléyìí ẹ má jẹ́ njọ́ kan nínú ẹni tí wọ́n máa bàjẹ́ ẹ má jẹ́ njọ́ kan nínú ẹni tí wọ́n máa bàjẹ́ ẹ má kíyèsí o máa bá ń bà wọ́n jẹ́ eŋti mọ̀ ń wí ẹ máa wí fáwọn èèyàn ẹ gbogbo wọn kúrò ní Islam gbogbo àwọn ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ laysu mukhlisin wọ́n yẹ ṣe ń tán ṣe ń lọ. sẹ́mọ̀tọ́fà nítorí pé at the end of the day ìtọ́fẹ́ achieve ni pé kọ́mọ sẹ́ni kankan má tí wọ́n máa pè lólùmọ̀ nípa súnà àfohùn. sẹ́mọ̀ pé nu èèmù nìyẹn ìgbà tó bá ti condemn everybody kó a jẹ́ pé wọn nìkan ló kù tọ́ba wa kó nìkan nígbà tí ètí kó nìkan ọlọ́run fi àwọn ẹni tó ní kẹ́ ẹ máa bóun bàjẹ́un tó àṣírí rẹ̀ ni tọ́ba tọ́ba nígbà tí òtí kó nìkan wọ́n fi ọlọ́run fi wọ́n tó àṣírí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ma aburú aburú tó fẹ́ tàkà tọ́ba wa kó nìkan kọ́ kí ni yóò fojú yín rí yóò fojú yín rí mà bó yóò fojú yín rí mà lẹ́yìn náà kò nídìí ká máa jà sáǹtarú ni àbá ń tayọ̀ àwọn ọ̀tá nkankan ẹ̀sìn ọlọ́run là ń polongo kí ló kàn mí pẹ̀lú pé kí n máa bọ́ jẹ́ kí ni mo fẹ́ múnú kí n bọ́ jẹ́ ṣé àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ ṣé mo di wọn lọ́nà kan lọ gbọ́rọ̀ rẹ̀ ni sòkè wọn ló dé ẹni tí ń gbọ́rọ̀ tèmi tí wọ́n fẹ́ di lọ́nà mo rò pé yé wa.